ikú ló máa pa gbogbo yín. a ti pọn mi yẹn náà. ẹ ti pọn mi ọdún rẹ wọlé pọn ṣé omi dúró nǹkan mo ní kẹ pọn méjì kan mo ní kẹ pọn ni owó ajé ìbò wọn sọ fún kẹ a ti pọn mi náà a ti pọn mi náà o fẹ́ ṣáyé mọ́ mi àbí. ìwọ ni ring leader ó kò ṣe mọ́ mi à ikú ló máa pa ẹ. ẹ jẹ́ mi dín àwọn ìjà yín àwọn ìjà yín èmi tí mo jókòó síwájú ìyálà ìjà yín ni mo jẹ́ ṣé nílé yìí kọ́ tí wàá fi ojú yín rí. ìkejì ara yín ló máa ṣe. ìhò ẹ máa kú lẹ́nu. kó lóyún ti yé ọlọ́run kúkú àwọn ìjà tó bí yín nulẹ̀ ajá wẹ̀rẹ̀ ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀ wẹ́ ó yá gbé sókè gbé sókè wọ́n bá dẹ̀ bí yín da tó bá bí ìyá lákùjá yín da kẹwọ́ ẹ̀yìn kẹwọ́ ẹ̀yìn kẹwọ́ mi tó ti ń pẹ́ yìí ikú ló máa pa ọgbọ yín ni ẹ̀ ẹ̀ tẹ̀ tí rí nǹkan kan ẹ̀ ìmọ̀ kankan ẹ̀ tí mọ ẹni tó wá bá yín gbẹnu lẹ́yìn èṣù bẹ̀rẹ̀ kẹ́ ló wá bá yín gbẹnu lẹ́yìn